alhamdulillah wassalatu wassalam ala rasulillahi wa ba'd ó ti wá níbi ìfurasí báyìí àkọ́kọ́ ó kàn tí dé kọ́ọ̀tì fún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì iná bóńdà ti ṣe yẹn àwa mọ kí ló bí àmọ́ kí ló fà àmọ́ ala kulli hal mẹ́sẹ̀gì ìgbẹ̀yìn tí mo fẹ́ pass tí wọ́n rọra summarize ẹ̀ síbi tí wọ́n tó tún yẹ bí wọ́n kọ́ sí ẹ̀ ní bí ń ṣe fún rẹ̀ ní Allahu alam àmọ́ sẹ́rí gbogbo èké tẹ́ ẹ bá lè wò ó mọ̀ eré tẹ́ ẹ bá lè wò ó mọ̀ sá bí a tẹkinọ́lọ́jì ilẹ̀ tó fẹ́ gbà wọlé náà pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run tún mọ́nà àbáyọ wá ẹgbẹ́ gbogbo àwọn eré tẹ́ mọ́ ń sá ọlọ́run padà mọ́ ìjà náà ni so àtàsílámọ̀ tẹ́ ẹ mọ́ ń fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sátà sí mọ́nìsì so ṣé bí yóò lẹ́nu fẹ́ gbà wọlé torí mi ò mọ rídìn tí kìíní àfihàn kọ́ọ̀tù lẹ́mẹ̀wá so that mo ṣe experience irú ẹ̀ lẹ́ni náà ni àmọ́ àpàrà tún consult àwọn tí wọ́n tún jẹ́ expert wọ́n sọ kí ló fà á kí ló bí àtúnṣe ó bá ala kulli hal imam paris jazakumullahu khairan wa ahsanallahu ilaykum ọlọ́kùnmọ́ sàbáwà ṣàlékún dáadáa fún yín àmbùlà ń lọ mbùlà ń bọ̀ ní pé halloween tó wáyé ní saudi arabia ẹ má dá lórí àwọn ahlùsọ́nà wal jamaa nílẹ̀ yorùbá òkàn wọn ẹlẹ́ẹ̀kejì nǹkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sínú òdùn lé lórí ẹ má jẹ́ kó ṣe pé orí ẹnìkan lẹ́gbẹ̀lé lórí ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo alàdáwùjọba lórí ẹ̀ ọlọ́run tún ìjọba saudi ṣe ó tún gbogbo àná sí ẹlẹ́ẹ̀kẹta àwọn àlùfáà Saudi ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣe o ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ pressure pọ̀ lórí àwọn ìjọba Saudi náà pressure àwọn ọ̀tá pressure ẹ̀yìn tẹ̀yìn jẹ́ mùsùlùmí náà ẹlòmíì náà gbogbo ìgbésẹ̀ wọn báyìí kíjọ kí Saudi mọ́ tí ì ṣe ìkẹyọ kan òun náà ti fẹ́ lójú náà kọ́mọ́ tí ì àbọ̀ ó ti bá wọn sọ́dọ̀ dídí àwọn yìí òun èèyàn ni wọ́n bẹ́sìn bá ti wá mọ lára wọn òun ní ojú ewu àti wọ́n wù ṣẹwárí tó gbọdọ̀ wá kàn wá ìmọ̀mù Paris mẹ́sẹ̀jì mi fún yín nù àwọn tó jẹ́ tilẹ̀ yorùbá ẹjẹ́ àjọ bá débi tó lápẹ̀rẹ̀ ẹ̀ tí ìdájọ́ bá tilẹ̀ yorùbá débi tó lápẹ̀rẹ̀ ẹ ìlà wọn gé mìíràn ṣebílẹ̀ yorùbá yìí òun ni wọ́n ti ń sọ gbọ́n tí wọ́n ń sọ nípa gbogbo àwọn sọ̀hábà ṣebílẹ̀ yorùbá yìí ni wọ́n ti ń dìnáì pa nẹ́bí ò ní mùjíjà kankan àfàlẹ̀ Qur'an ẹ̀ sọ̀rọ̀ paripa kányà dídì já nẹ́bí kú kán já ránkà nẹ́bí wálẹ̀ ebi pé mùjíjà kan tó lo kò lo lùkọ̀rán lọ ẹ̀sì dákẹ́ ń bẹ́ ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ tó kàn yín ilẹ̀ yorùbá yìí láti láàrin lẹ́bí ògùn sánmà lọ tó kàn yínú ilẹ̀ yorùbá yìí láti lẹ́ni bá kórìíra ṣe à ń kórìíra lẹ́wà muhammad sallallahu alaihi wasallam ní tó kàn yínú gbogbo tó wá kàn yín tó kàn mí yìí ẹ̀ wá sọ̀rọ̀ ń pa gbogbo ẹ̀ lẹ́nu parí ń pẹ́ mọ́ ń sọ̀rọ̀ ń pa àwọn àfa àtàǹgérí èèyàn gan torí pé ẹ̀ so àwọn tó wá ń bá wa jà ń lẹ yorùbá wa pọ̀ jàǹtì rẹ̀rẹ̀ ẹ̀ tí ìrántí lẹ yorùbá tán èmi wá lè fún ilẹ̀ ṣúùsì pé ah, Saudi gbọ́dọ̀ jẹ́ kọ̀ǹsáàní gbogbo àwa mùsùlùmí ọlọ́run sàn ilẹ̀ sàn lóore àmọ́ tí ó bá jẹ́ kọ̀ǹsáàní ẹjẹ́ àjọ jẹ́ pé gbogbo wa ló kàn ẹ mọ́ gbé lórí àwọn alùsùnà ẹni parí bí even Allah ta'ala lórí ọ̀rọ̀ àtàṣàyọ̀ ẹni bá kórìíra ṣíà ó ti kórìíra anabuwa Muhammad tá à ń bá lọ àìparí ẹ̀ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́lọ́mọṣà àdúgbò ó ṣe é ṣe kó jọ́jọ́ mi ọlọ́mọṣàṣe náà nù fún wa àwọn àlùfáà lẹ Yorùbá afẹ́ pè wọ́n dá sọ́rọ̀ yìí pàtàkì àwọn àgbààgbà fáà tí wọ́n ń bẹ níbi tí gbólóhùn yìí ti jáde káàsì tí ìgbọ́kàn sọ nǹkan mí lé lórí yóò kàn wọ́n o yóò kàn ó gbọ́ àwọn àgbààgbà fáà wa tí wọ́n bàbá wa tí wọ́n ń bẹ ńlọrin gbogbo wọn la Eh, ọgbọ̀gbọ̀ dìde sí àmá yíò sí ìjòkó ilé ibi ìdìní láì tààlá yíò wọn ma wáyé ní ìjòkó mi abilúwa bí man nìhí wa kárọ̀ nìhí wa ìzì wa fallẹ̀ an yà zídà ni wa iyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da wa salli allahumma wa sallim ala abdika wa rasulika muhammad wa ala alihi wa subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته